ẹ má yẹ kẹ́nìkan kan tàn yín o ẹ má ṣìnà o ọba yìí ṣe gbogbo ẹ̀sìn o ẹ̀sìn tó ti jẹ́ t'Olódùmarè ọba òun lọ́ba máa ń ṣe. kí ló fa áwọ̀ láàrin èmi àti bàbá mi kábíyèsí olúwo ẹ fẹ́ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lọ́rùn sílẹ̀ ní ìsìláàmù yín kò tó tọba ìjẹ̀bú òde ìsìláàmù yín kò tó ti bàbá wo kò tó ti tòní èyàn lè gbéra ẹ̀ pamọ́ pé káyọ́ ọmọ rẹ̀ ò lè gbéra ẹ̀ pamọ́ fọlọ́hún gbogbo ìgbà tá ẹ fi wàá lu òyìnbó ní chọ́ọ̀chì sẹ̀lẹ́lẹ̀ ń lọ you are not a muslim. rí kan tí ẹ ò mọ̀ nípa kábíyèsí olúwo of Ìwó ààrẹ òpìtàn ló tú o ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn ti fohùn ńlá ránṣẹ́ sí gbogbo àwọn tó ń pariwo ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe wípé kí wọ́n yéé ṣe bàlábùlù ọ̀pọ̀ nínú wọn ló ṣe àmúlùmálà ó ní àwọn oníṣẹ́.